بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ọba àlékè ọlá ọba tí ó fún wa ní àǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri wa ti ramadan lè tàwa nínú suratul araf ayatollah fún ọ̀rọ̀ ọlọ́ba tó ní wàlọ́wọ́ an kúrọ̀ آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض لين بطلع باتي سو ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ìtàn àwọn ànẹ́bí tí wọ́n kọjá gbogbo àwọn ànẹ́bí tí wọ́n ti síwájú yìí bí wọ́n ṣe pèpè láàrin àwọn ìjọ wọn àti irú bí àwọn ìjọ wọn ṣe pè wọ́n nírọ́ bí wọ́n ṣe kọ̀ tí wọ́n tẹ̀lé wá sí wọn tí ìparun ọlọ́run ọba tí ìyá ọlọ́run ọba fi bá wọn ọlọ́ba ni wàlọ́ anna ahalẹ̀ kúrọ̀ ìbá ṣe pé àwọn aráàlú wọ̀nyí ahalẹ̀ kúrọ̀ ọtúmọ̀ ó lè gbàtúmọ̀ pé àwọn. ẹ̀ntà àti ròyìn wọn sẹ́yìn àwọn aráàlú tá àti ròyìn wọn sẹ́yìn tàbí kúmọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ tí ń sẹ́mì lórí yẹ̀pẹ̀ pẹ̀lú aná ahàlẹ̀kúrọ̀ ámànù ìbáṣe pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ ni wọ̀tẹ́kọ̀ tí wọ́n sì páyọ̀ ọlọ́run ọba látara pé wọ́n tẹ̀lé òfin ọlọ́run wọ́n jìnà sí ìntọ́lọ́wọ́n bá se léèwọ̀ tí wọ́n gba ọlọ́wọ́n bá gbọ́ tí wọ́n pé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá nírọ́ tí wọ́n gba ọlọ́wọ́n bá gbọ́ tí wọ́n tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n gbá wọn gbọ́ bákan náà tí wọ́n páyọ ọlọ́run látara pé wọ́n sọ òfin ọlọ́run wọ́n se ń tọ́lọ̀ ọba wọ́n se wọ́n jìnà sí ń tọ́lọ̀ ọba wọ́n jìnà sí ìbá wọ́n se bẹ́ẹ̀ ni lafatahna alayhim barakatin mina sama iwal ar ọlọ́bọ̀ bá alékí ọlá ní àbá sílẹ̀kùn albarka fún wa láti sánmà àti ilẹ̀ ìyẹn ni pé ọlọ́run ọba ọba sí arziki ilẹ̀ fún wa láti sánmà àti ilẹ̀ àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba ọba kẹ́ wọn lọ́nà kọ̀nà ayi lẹ́wọ̀sáàna àléhìmùlùkẹ́ra ní kúlì jánìbì gbogbo ọ̀nà lọ́lọ́run ọba ọba gbà fi kẹ́ wọn gbogbo ohun tí wọ́n ní tó lè di arziki ọlọ́run ọba ọba wọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì parí ọlọ́run tọ́lá dẹ̀ wọn ọlọ́run ọba ní pé wọ́n máa ń yẹ tẹ́kìláha يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ọlọ́run ọbọ̀ kẹ wọn lọ́nà tí wọn ò sẹ́ ẹ̀ mọ̀ ọ̀nà tí wọn ò sẹ́ ẹ̀rú kan rẹ̀ àwọn olùmọ̀kánì ní jẹ́ fatahana alayhim abuwa sama'i fatahana alayhim barakati mìíràn sama'i wal ard ipe ọlọ́run bọ̀ bá sílẹ̀kùn ọrọ̀ fún wọn láti sánmà àtìlẹ̀ ń pé gbogbo ọ̀nà lẹ̀kùn ọrọ̀ láti sánmà ona àlòjò tí ọ̀rọ̀ ọ̀rọ̀ láti lẹ̀ ọ̀nà ni àwọn tí ilé ọ pòdúsì tí ó jáde nù lẹ̀ yálẹ̀ tí ó jáde léso àbọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ọ̀rọ̀ tó wà nù lẹ̀ arziki ni tọ́pọ̀ tí ń bẹ́ nù lẹ̀ ọlọ́ba sọ pé ìbáṣepáwọn èèyàn ọlọ́run gbogbo ilé lọ́lọ́ọ̀bọ̀ ọba ṣe fún wọn ṣùgbọ́n wàlákin kàdábù ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá nírọ́ wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́ bá wì ọlọ́wọ́ bá ní fàáhàdínáhùn bí makánù yẹ̀ksibún ọlọ́wọ́ bá lè kíọ́lá ní báyìí látàrí bẹ́ẹ̀ agbá mú pẹ̀lú yà látàrí tí wọ́n ń se kí ni látàrí tí wọ́n ń se níṣẹ́ tí wọ́n ń sẹ́ lọ́n tí wọ́n ń pọ̀rọ̀ lọ́n ọba nírọ́ tí wọ́n tẹ̀lé tọ́lọ̀ wọn bá wí lábẹ́ ẹ̀bẹ́ lọ́lọ́wọ́n bá fi fìyà jẹ wọn iṣẹ́ ọwọ́ wọn ló kó bá wọn tọ́lọ̀ bá fi fìyà jẹ wọn lábẹ́ ilé ara ẹ̀ ti sọ̀rọ̀ nípa pé ìbáṣepọ̀ àwọn èèyàn bá gba ọlọ́wọ́n bá gbọ́ lódodo ọlọ́ọ̀bọ̀ ọba sílẹ̀kùn ọ̀rọ̀ ọlẹ́ fún wa láti sánmà àti ilẹ̀ ń túmọ̀ sí pé inú sábàbí arziki onípé kéèyàn jẹ́ ti páyọ̀ náà gẹ́bí ayataka wọ́n mẹ́yẹ tẹ́kẹ̀láha ìjálàhùn makarajà wọn ìrùsùkú mi náà ìṣòlá ẹ̀yà tẹ́sí ìdí sì ń jẹ́ arziki kìí ṣe kọ́lọ̀wọ́ bó fún ọ ní ayọ́ ọkàn kọ́lọ̀wọ́ bó jogún ayọ́ ọkàn fún ọ eléhùn gan alárísìkì tó tóbi òun rí jẹ òun rí mu ìwọ̀nbọ̀ fẹ́ lò ó ní eléhùn lárísìkì kìí sẹ́ni tó kó gbogbo ẹ̀jọ tí ò láyọ̀ ọkàn wàhálà tí ó se ó ju tẹni tí ò ní dákan náà dá mẹ́wàá ń tọ́ àwọn ọba fún eléhùn yóò sì ní fàyàbalẹ̀ torí pé ìbí ọ̀rọ̀ wà ọ náà níbi kí ni o. ń bẹ ayọ̀ ọkàn ẹlẹ́ẹ̀kejì nínú aya a lè rí mú pé àṣẹ́sẹ́lọ̀ mọ́ kó bá arziki yálà arziki orílẹ̀-èdè ni àbáwùjọ kan àbí kó kó bá arziki ẹnì kọ̀ọ̀kan wọn torí pé ọlọ́ọ̀bá sọ pé ìbáṣe pé wọ́n páyọ̀ ọlọ́run wọ́n tẹ́lẹ̀ ọlọ́run ọlọ́ọ̀bọ̀ ọba sílẹ̀kùn ọ̀rọ̀ ọlẹ́ fún wọn láti sánmà àtìlẹ̀ ní pé gbogbo ọ̀nà ìlọ́lọ́ọ̀bọ̀ ọba ti rọ̀ wọ́n lọ́rọ̀ ṣùgbọ́n gba àwọn ọkọ̀ tí wọ́n tẹ̀lé tọ́lọ́n tí wọ́n sẹ́lọ̀n ọlọ́ọ̀bá ní agbá wọn mú ìyẹn ní pé pẹ̀lú ìyá ọlọ́run ọba látàrí tí wọ́n se náà ọlọ́ọ̀bá ní afáàmìnà alùkúrọ̀ afáàmìnà alùkúrọ̀ ayé يأتيهم بأسنا بياتا وهم نائمون الله بابا لك ولاني أفأمن أهل القرى إن جاء ẹni tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ yìí tí wọ́n kọ́ tí wọ́n tẹ̀lé òfin ọlọ́run tí wọ́n ń sẹ́lọ́run lórí iye pẹ̀ a máa sí pé ọkàn wọn balẹ̀ bí lórí kíni ọkàn wọn balẹ̀ wọn ọ̀páyà wọn ọ̀bẹ̀rù an yàtí ẹhùn suna bayatan wahun na imun wípé ìyá ọlọ́run ọba lè bá wọn lódìdì lálẹ́ ń gbà wọn bá sùn gbogbo bí ọba lọ tó ọba bó kò padà wó lulẹ̀ náà ló sùn àsìkò tẹ́dọ̀ ò máa ti ń se o sì páyọ̀ ọlọ́run pé ìyá ọlọ́run ọba lè ka ọmọ ibi tó ti sùn lọ́lọ́ba sọ́ńbì ǹjẹ́ ẹni tí ń sẹ́lọ̀n

kẹ́dọ̀ ọmọ sẹ́lọ̀n lórí ilẹ̀ kọ́kàn rí ọwá balẹ̀ kò sí ẹ̀páyà fóhun sẹ́lọ̀n pé ìyà ọlọ́run ọba lè bóhun nígbà tóhun sùn tàbí dàkejì náà àwà àmìnà ahlulkùrọ̀ àyíyá tí ẹ̀hùn bá súnà buhari tàbí àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn aráàlú yẹn nípa ọ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ń sẹ́mi lórí ìyẹ̀pẹ̀ ìjọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ti ń sẹ́lọ̀ tó áyá tí ẹ̀hùn bá súnà dọ́hàn kí ìyá ọlọ́run ọba kọ bá wọn lásìkò yálẹ̀ta wọ́hùn yálà àbúna lè tọ́jẹ́ pé wọ́n wà ń bí wọ́n ti ń seré ẹ̀dásẹ̀ ti gbàgbé ara rẹ̀ bọ́yá mm, eré kan wọ́n ń se àsìkò yálẹ̀ta gba sẹ́ ìrántí ọlọ́run sáà tó tí wọn páyà pé ìyọ́ ọlọ́run ọba lè bá wọn lójijì bẹ́ẹ̀ ni allahu akbar ẹn tí ń sẹ́lọ̀ kí ló fi ọlọ́kàn balẹ̀ ọ̀ ń sẹ́lọ̀ ò sì bẹ̀rù pé ìyá ọlọ́run ọba lè bọ́ lójijì ọ̀rọ̀ àwọn tí wọ́n síwájú ni wa báwọn náà ti sẹ́lọ̀ nu títí lójijì ni ìyá ọlọ́run ọba dé ìyá ọlọ́run ọba bá wọn mí lálẹ́ ó sì bá mí lójú mọ́mọ́ kí wá ló fi ọlọ́kàn balẹ̀ pé ní ìsìn tó ń sẹ́lọ̀ lójúmọmọ ìyá ọlọ́run bò lè bọ́ àbí wọ́n tó ń sẹ́lọ̀ ọba lálẹ́ òun rò pé ìyá ọlọ́run bò lè kọ́ náà ọkẹ̀ ẹ̀dá sì balẹ̀ ń sìn sẹ́lọ̀ ìyẹn ni pé eléyìí fi yẹ wá pé gbogbo ọ yẹ kẹ́dọ̀ ọmọ fira rẹ̀ sábẹ́ ń tà ń ní kọ́bà fira rẹ̀ sọ́ńdà supervision ọlọ́run kọ́ lọ́sàn ni àbí lójúmọmọ lọ́sàn ni àbí lálẹ́ òkúnkùn ni gbogbo èyí yòówì bàjẹ́ ẹ̀dá gbọ́dọ̀ bá ń sọ fún wa ń bí pé sẹ́dà ń sẹ́lẹ̀ ó tún ní ìfàyàbalẹ̀ kò sẹ́ ẹ̀bẹ̀rú pé yà ọlọ́run ọba lè bóun lálẹ́ àbí kọ́ bóun ọlá ní نعم فلا يأمن مكر الله إلا القوم الخاسرون الله أكبر أفأمن مكر الله سوكا وبالي ní múmú ni òjìjì wọn bá mú ní bí aláhù akbar wọ́n ma balẹ̀ kọ́dọ̀ tún fún wọn lọ́rọ̀ arìsìkí ma pọ̀ sí torí pé ọlọ́wọ́n bá wọn lẹ́kẹ̀ẹ́ ṣé dídẹ wọn lẹ́kẹ̀ẹ́ tọ́lọ́wọ́n bá dẹ wọn lẹ́kẹ̀ẹ́ òun ló jẹ́ kọ́kàn wọn balẹ̀ ipa àwọn ń sẹ́lọ̀ àwọn sì ń rí ṣe àwọn ń sẹ́lọ̀ àwọn sì ń lílọ síwájú ní táwọn ká sí lílọ síwájú ti ilé ayé ń bì ṣé ọkàn wọn balẹ̀ ni ọlọ́ọ̀bọ̀ balẹ̀ ọlá ni nípa tí wọ́n ń ṣe falaya amanu makaralláhi ilẹ̀ alkọ́mùl khasirun kò sí àwọn ẹni tí ọkàn wọn balẹ̀ pọ́lọ̀wọ́ bó lè má wọn lójijì ọlọ́wọ́n bó lè dì àwọn lẹ́kẹ́ kó má wọn nígbà tí wọn ò fura àyàfà àwọn àjọ tí wọ́n ti pòfo tí wọ́n pàdánù ẹni tó bá pòfo tó pàdánù lọ́kàn rí ọbalẹ̀ pé àọ́lọ́ lè fẹ́ lè mẹ́mí ní afa hasan olùbọ́sírí ni almumin fẹ́ẹ́ rólùgbàgbọ́ òdodo ìyá àmàlùbí tààtì yóò máa ṣiṣẹ́ rẹ̀ yóò máa ṣiṣẹ́ aláda wàhúwà mushfiqun khaifun wajilu ṣùgbọ́n àyà rẹ̀ yóò máa já ẹ̀rọ máa bá kí ni ọmọ bá lẹ́rù irun mo kí ọlọ́mọmọdé ń kí àìkí dànù lásán ààwẹ̀ mọ gbáyé sọ́lọ̀ bó sì gbá lọ́wọ́ mi sí ò ní lọ lásán sàárà mo ṣe sọ́lọ̀ wọn bọ́ gbá lọ́wọ́ mi sí ò ní lọ lásán àwọn ilé ìrọ̀lọ́wọ́ bá yí wọn ní alukùránì wàlẹ́dí na yòtú na máa átọwọ́ olóbùhùn wájìlá wọ́n ma se sàárà wọ́n ma nánú tọ́lọ̀wọ́ bá se fún wọn ṣùgbẹ́rù wọ́n ma bà wọn pé sọ́lọ̀wọ́ bá gbàbí ṣùgbọ́n ẹn tí máa ni pé ya'malu bil ma'asi wa huwa mutma'innun aminu bò kí ẹ̀dọ́ sì máa ọkàn rí ó sì tún balẹ̀ kó sẹ́ ní ní ìfòyà pí sọ́lọ̀ ọbò ní mú báyìí àpẹẹrẹ pé ìmáàni ti jò dànù tán lọ́kẹ́ ìdánù kọ́ ọmọ sẹ́lọ̀ kọ́ ọmọ sọ́lọ̀wọ́ bù ní mú mi báyìí ìyẹn ni pé annafsulawama ẹ̀mí tí nani lọ́rẹ́ ẹ̀mí tí bá ní ìjàta bá se tí ọ̀tọ́ ó ti fẹ́ kú lọ́kàn rẹ̀ èyí tó kú náà ni annafsul amaro to be sui ẹ̀mí tí pani láti láti sẹ́lọ̀ yọ sẹ́lọ̀ ọkàn rẹ̀ ó tó balẹ̀ ọlọ́ọ̀bá ni ṣé ẹfàyà balẹ̀ ọkàn yín balẹ̀ ẹ̀ sì bẹ̀rú pé ọlọ́run ọba lè mú yín lọ́nà tí ẹ gbàrú ọlọ́bọ sànù wa ọlọ́bọ ọba alekiola ní. àwàlám yahdi nílẹ̀rí na yẹrí súnà àbọ̀ mi bàdí àhìlíhà àlàó na ṣe ربهم فهم لا يسمعون الله بابا لك ولاني أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها ǹjẹ́ kọ̀wáyé àwọn ẹni tí wọ́n jogún lẹ̀ lẹ́yìn àwọn ẹ̀tọ́lọ̀ bá pè ní àwọn ẹni tí wọ́n nílẹ̀ àwọn kan wọ́n ti ń sẹ́mì lọ́lọ́wọ́ bá pa wọ́n rẹ lẹ́yìn nìkan fi ń gbé bẹ́ẹ̀ sálà yóò wá fún yí ni apákanú àwọn olùmọ́ni ayà yìí ń bá wọn àwọn ẹni tí ń kọ́kọ́ ń báwí àwọn náà làwọn ará mọ́kà àtàwọn agbègbè wọn mélòó mélòó ẹni tọ́lọ́wọ́n bá ròyìn fún wa tí wọ́n ti sẹ̀mí ni eléyìí naam ó lè jẹ́ nítorí àwọn ará mọ́ká àti gbogbo ẹjí ń lori lórí ìyẹ̀pẹ̀ mélòó mélòó àwọn tí wọ́n ti sẹ̀mí tí wọ́n ti dìtàn níbi tí wọ́n ti ń sẹ́mi ní ìsìn ipe aláwùnà ṣáàù ìbáṣepọ̀ wù àwọn ọlọ́run bá ní pé tọ́ba táwọn ọlọ́run bá bá fẹ́ ni bá a ṣe ṣe fáwọn ọlọ́ọ̀bá ni àbájẹ wọ́n ń yà látàrí kí ni o látàrí ẹ̀sẹ̀ wọn tí wọ́n ń dá ọlọ́ọ̀bọ̀ bàlẹ́kì ọlá ní ìbáṣepọ̀ wọ ọlọ́wọ́n ba ìyẹn ni kó wọ ọlọ́wọ́n ba lọ́dá yín sí ló fi yín lẹ̀ tọ́ba wọ ọlọ́wọ́n ba ọlọ́ọ̀bọ̀ bá jẹ yín yà bọ́lọ̀wọ́n bá ti sàwẹ́ tí wọ́n ń gbérí ilẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá jẹ wọ́n ń yà bákan náà ọlọ́wọ́n bá lè jẹ̀yìn náà ń yà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá lè jọ ọlá ní wọ̀nà tó bá wù aláàkóló bìhìm fahùn láyẹ̀s mọ̀rún ọlọ́wọ́n bá lè jọ ọlá ní àbá fi àbá èyí tí ó se wọn láǹfààní ọlọ́ọ̀bá ní àbá dí ọkàn wọn wọn bá ti gbọ́n tí ó se wọn láǹfààní ṣùgbọ́n ọlọ́ọ̀bá se gbogbo ẹ̀ ó fi ilẹ̀ fún ó lé tí òun fi ń gbọ́rọ̀ ọba gbọ́ ìwọ gan mọ̀ pé da ìwọ gan mọ̀ pé lè ọ̀dá ìwọ gan mọ̀ pé lè pè mí níbi ìwọ gan mọ̀ pé lè pè mí ìtọ́jọ́ náà ní gbogbo ẹ̀ fún ọ kí wàá kí ló dé tó ọgbọ́ tó tó tẹ̀lé ọlọ́bọ̀ ọba àlejò alá ní. تلك القرى نقص عليك من أنبائها نعم ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا نعم فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل نعم كذلك يطبع الله على قلوب الكافرين الله بابا عليك وعلاني تلك القرى àwọn àlú tó síwájú tààrò yìí fún ọ annabi sallallahu alaihi wasallam àwọn àjọ núhù àwọn àjọ húdù àwọn àjọ sọ́ọ̀lẹ̀ ìjọ lútù ìjọ annabi ṣùáìbù gbogbo wọn pátá tààrò yìí fún ọ̀rẹ́ annabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ni tilkal kọ́ra na kó sọ àlẹ́yìká mi àmbà ìhà afún ọ nírò nípa tó ti sẹlẹ̀ sí wọn nínú tó sẹlẹ̀ sí wọn nínú ìròyìn wọn aṣọ fún rẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam bi won se kọ̀ tí wọ́n tẹ̀lé tọ́lọ̀wọ́ bá wí tọ́lọ̀wọ́ bọ́ ba le kí ọ láti jẹ wọ́n yà aròyìn fún rẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́ẹ̀tọ́jẹ́ pé nínú wọn àwọn ètọ́jẹ́ pé ilẹ̀ ńlá nú ó gbé wọn mì inú wọn ara rẹ̀ ń tọ́jẹ́ pé igbe lọ́lọ́wọ́n bá fi pa wọ́n rẹ́ inú wọn ara rẹ̀ ń tọ́jẹ́ pé òjò òkò lọ́lọ́wọ́n bá rọ̀ léan lórí tọ́lọ́wọ́n bá fi pa wọ́n rẹ́ ọlọ́bọba àlekíọ́lá ní wàhálà pàdé ja atumurusolóhùn bilbayinat àwọn àjọ wọ̀nyí tí wọ́n síwájú àwọn òjíṣẹ́ wọn wá bá wọn wọ́n jíṣẹ́ fún wọn pẹ̀lú àwọn ẹ̀rí tó gbópọn àwọn ẹ̀rí tó tọ́ka sí wípé dájúdájú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ni wọ́n ṣùgbọ́n o فما كانوا ليؤمنوا بما كذبوا آه من قبل ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n wọn ọ̀jẹ́ tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lórí in tí wọ́n ti pè nírọ́ tẹ́lẹ̀ mí ń kọ́bùl tí wọ́n pè nírọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wo sáwọn ànẹ́bí lápẹjúwe ẹ̀jọ́ ànẹ́bí nùhù bí méjì lọ́lọ́wọ́ bá rán sí wọn ni tó fi jẹ́ pé wọn ò gbọ́ nùhù gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti parọ́ bí wọ́n ti kọ̀ tẹ́lẹ̀ anẹ́bí hudu ohun nìkan lọ́lọ́wọ́ bá rán síjọ rẹ̀ kí wọ́n lé débi tọ́lọ̀ bá sọ pé famakanu lè yú minú bí má kàdàbù mi kọ́bìlì wọn ọ̀dẹ́ ẹni tí ó gbà ọlọ́wọ́n bá gbọ́ pẹ̀lú tí wọ́n ti pè ní rọ́tẹ́lẹ̀ apákan náà àwọn olùmọ̀ bí afáyébùnà kẹtì wọn láyà ìtọ́ka sí pé bí má kàdàbù mi kọ́bìlì in tí wọ́n pè ní látẹ̀yìn wá òun náà ni tọ́lọ́wọ́n bá ròyìn fún wa pé àdéhùn tóhun ti gbà lẹ́nu ọmọ èdè ènìyàn ń gbò wọn jáde látara baba ńlá wọn anabi adam aleyhi sọ fún pé mi sọ lọ́wọ́n bá yín ọlùbálà wọ́n sọ pé bẹ́ẹ̀ ni bá wà inú mọ́ ọlọ́run tó ti máa ń ọ̀sẹ̀lẹ̀ ó ti mọ́ páwọn kan wá tọ́jẹ́ pé agídí wà nù wọn látìgbà náà gan ọkàn wọn ti ń fi yan páwọn ò ní gbà ni ló túmọ̀ sí pé ọlọ́ọ̀ sọ pé makatabu bihi min qabl suba afaza makshari ni aya in soro ni nipa ti tesiwaju ti won tesiwaju ni bi iselo ti won jawo gbogbo gba ta nabi ti de won o pe ni

ọlọ́wọ́n bó sì dí ọkàn wọn wọn ní gbọ́ òdodo yé mọ́ kọlọ̀bọ̀ sànù wa ọlọ́bọ̀ bá rí kíọ́lá ní. wà máa wà jáde náà lè àtàrí nínú àti wà ìwà jáde náà. naam. wà ìwà jáde náà àtàrọ̀ òun làbá sí bá rí kíọ́lá ní wà máa wà jáde náà lè àtàrí nínú àhàj. ọlọ́bọ̀ bá rí kíọ́lá ní ọ̀pọ̀ wọn ààrí wọn lẹ́yìn tí mádéhùnsẹ̀ ohun mádéhùnsẹ̀ ebi la ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kẹ́ bí ni mọ́bìnrin kàtí ti sọ pé àdéhùn wọn náírà àdéhùn tọ́lọ́ ọba ti gbà lẹ́nu wọn ìpèsè tẹ́ ẹ bá délé ayé tẹ́ ẹ gbà ẹ jọ́sìn fọ́lọ́ ọ̀bọ̀ ọ̀kan ṣoṣo gbogbo wa la jẹ́wọ́ la ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èèyàn mélòó ló má dé wọn ọlọ́run ọba sẹ́ ọlọ́run ìlànà kùránì fi ràn wá létí torí tọ́tọ́ náà bá gbàdéhùn lẹ́nu wájọ́ náà lọ́hùn kọ́mọ́díjọ́ àgbẹ̀ndẹ̀ àkèyàmà kí a mọ́ sọ pé ẹ ti gbàgbé àdéhùn làlùkùránì ti fi ràn wá létí an takulu yawma alqiyamati inna kunna an hadha ghafilina tọ́lọ̀ bá bá dé gbẹ̀ndẹ̀ alqiyama tọ́lọ̀ bá kó àjọ tọ́lọ̀ bá bá ní ibẹ̀ sàdéhùn níwájú mi bí i pé ẹ jọ́sìn fọ́lọ̀ ọbọ̀ kan ṣoṣo ẹ̀ níbọ́lọ̀ ọba wọ́ orogún wọ́n wá ní ìsàkú ti gbàgbé ṣùgbọ́n alukóraani ràn wá létí ipásìkò kan wà tọ́lọ́wọ́ bá kó gbogbo ẹ gbogbo àrọ́mọdọ́mọ tí ó jáde lára anabi adamu alayhi salatu wa salam bá gbogbo wọn jọ sórí ilẹ̀ kan náà ọlọ́wọ́ bá ní wọ́n jẹ́jẹ́ ẹ búra alẹ́sùbẹ̀rọ̀ bíkùn

ìlọ́lọ́bàá ń sọ fún wa bí pé wà máa wà jáde náà lè àkítàrí himmin ahad ọ̀pọ̀ wọn ààrí wọn lẹ́yìn tí mádẹ̀ùsẹ̀ wọn mádẹ̀ùsẹ̀ o wà ń wà jáde náà àkítàrà hum lafasikin in taari ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìtẹ́lọ́run ráyè jókòó lọ́kàn wọn débi pé wọ́n kọ̀ wọn lè sí ilẹ̀ mọ̀ fi se kí o tó fi jẹ wọ́n yà kọ́lọ́bọ́ sànù wà ọba àlejò ọlá ní. فانظر كيف كان عاقبة المفسدين àwọn ànẹ́bì tààrin gbogbo àwọn ẹ̀tọ́lọ̀ ti ròyìn wọn fún wa ànẹ́bì núhù ànẹ́bì ànẹ́bì sọ́ọ̀lẹ̀ àti lọ ni lẹ́yìn wọn àwọn òjíṣẹ́ mi dìde tààlà ọlẹ́ musa ọlọ́ba Awana annabi musa sun ma min musa di aya tina pẹ̀lú awọ àwọ̀ ọlọ́n àwọn ẹ̀rí ti n tọ́ka sí annabi musa annabi ọlọ́n ọba ni ọlọ́ba sọ yé iṣẹ́ ìyanu tó annabi musa ọlọba ni mẹ́sàn ni tísa aya tin ìlàbà àwọn àmì ìyanu mẹ́sàn la fún ànẹ́bí musa báyá pàdé àwọn omi àkànbẹ̀ kó lè bá a máa jẹ́rì kó lè bá a tọ́ka sí pé ànẹ́bí musa aleyhisalatu wasalam ojúṣe ọlọ́run ọba ni inú gbogbo àwọn ànẹ́bí tọ́lọ́run ọba ròyìn inú alkùnránì kò sá ànẹ́bí tọ́lọ́run ọba ròyìn rẹ̀ bí ànẹ́bí musa ìròyìn rẹ̀ lọ́pọ̀ jù nú àwọn ìròyìn àwọn ànẹ́bí ọlọ́run alkùnránì nítorí ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan fìtínà torí lọ́dọ̀ fìràúnà àti lọ́dọ̀ ẹni tí àwọn ẹ̀ntà rẹ̀ sí àwọn ọmọ israeli fìràúnà ọlọ́ọ̀bá ni aná annabi musa bí áyá ti na ilá fìràúnà ana sí fìràúnà wà málẹ̀ ìhì àti àwọn tí wọ́n ń bẹ́ ń dìrì àwọn ará àjọ rẹ̀ àwọn abẹnugan ìlú misra tẹ́fẹ́ra àwọn ọba misra lọ jẹ́ wọ́n ló kọ táìtù ọba ẹ̀tọ́bá jọba ní misra ń gbá na wọ́n máa pẹ́ ní firaun ẹ̀tọ́ fi jẹ́ pé àwọn fara'ina pọ̀ jẹ́mù wọn wọ́n máa pẹ́ wọn ni fara'ina ni plural wọn wọ́n pọ̀ nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní àrán wọn sí fir'aun fir'aun alkùnrin sálàyé fún wa pé iná fir'auna aláàfil ard ó se mútúmútú ó gbéra rẹ̀ débi tọ́lọ̀hun ò sí ó gbéra rẹ̀ síbẹ̀ tí rẹ̀ lórí ilẹ̀ ó sì fi ìyà jẹ́ àwọn lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n wà misra fìràwọ́nà sùsùn ó pẹ̀ra rẹ̀ lọ́lọ́ ó pẹ̀ra rẹ̀ lọ́lọ́ ńgbàtọ̀ ya òun náà tún rò ó pẹ̀ra rẹ̀ ó ní ìjọba misra lòun ni alẹ́ misra kéṣekéṣe mi mo níjọba misra ni òun rúpẹ́ ńgbà tóun ti jọba misra òun ti dágbà lórí ohun gbogbo nítorí délé fìràwọnà bilẹ̀ jẹ́ lórí ilẹ̀ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àwọn ààyè tọ́lọ̀wọ́n bá ti sọ̀rọ̀ fìràwọnà àti ànẹ́bí musa aleyhisalatu wasalam ó fi yẹ wá pé ìjọba àìláàánú ìní fìràúnà se lórí ìyẹ̀pẹ̀ torí pé nígbàtí àwọn alágbègbà rẹ̀ tí wọ́n ti wọ́pẹ́tọ̀ wọ́n ó bí màkà tí ó se kí ni o tí ó dojú ìjọba ààrẹ tí ó dojú rẹ̀ dé ẹsẹ̀kẹsẹ̀ ibi tí spira oníwò láàánú dé ó ní gbogbo bá ti bí ma kí wọ́n gbogbo obìnrin tí bá ti ń rọbí wọn dúró de tọ́wá ilé ti bímọ ọkùnrin ọjẹ́ pípa báyìí ìní wọn pa ọ̀pọ̀lọpọ̀ wọn yòókọ́ tìlù àbùná ahùn ẹ̀sá yìí nìsà ahùn ń pa àwọn ọmọ wọn lọ́kùnrin ń dá àwọn obìnrin sí báyìí ni fìlà bẹ̀rẹ̀ síse lórí iyèpẹ̀ obìnrin tí bá ti ń òun gan dúó de tí ọba ti rọ́mọ mọ́ òtìmọ́ pé tọkùnrin lòun bínú ọgbà kámúnù ẹ̀wò bí obìnrin ṣe fẹ́ràn ọmọ tó bí tó àmọ́ kò sí tó lè ṣe ṣùgbọ́n tọ́lọ̀ ọba ti ní yọ́ ọ̀sẹ̀ náà ní ọ̀sẹ̀ ìtọ́lọ̀ ti ní yọ́ ọ̀sẹ̀lẹ̀ náà ní musa dìde àrẹ ìsàlátù ya musa lóyún sí gbà ma ewu lòun tó ó tó ń bá ilé bí ọkùnrin òun pàdánù oyún nù pàdánù ọmọ tó ń bí ṣùgbọ́n lọ́wọ́ bá ní in tó ń fẹ́ ṣe yóò kù sí ìyá nẹ́bí musa alayhi salatu wasalam yẹ́bí sọ́rọ́ tí kọ́sọ̀ sí ṣàlàyé rẹ̀ tọ́pọ̀ ó bímọ ńgbà bóòlù òun sì fẹ́ ṣe tí wọ́n fi ní pa ọmọ yìí bá sọ ìlàhámà ọ̀sọ́ sí lọ́kàn igbe rẹ̀ arábìnrin fẹ̀mí rẹ̀ balẹ̀ kò sí tí ó sọmọ rẹ̀ kò sí tí ó ṣe ṣùgbọ́n ẹ̀mí ò léegun bóòlù alukurani balukurani ṣe sọ ìsọ àyàn ni pé bó bá gbọ́mọ rẹ̀ gan ti ń tọ́jú nù lé rẹ̀ ọlọ́ọ̀bá tó lóun ọ̀ dáàbò bò ọmọ náà yọ̀ dáàbò bò ṣùgbọ́n alukurani pé tọ́fọ́ ẹ̀dá kíkì àlẹ́ yìí tọ́n bá wá ń bẹ̀rù tọ́kàn rí ọ̀balẹ̀ falkihi filiyam fakọ̀dì fi filta àbútì sọ sínú àpàtì kẹ́ẹ̀kan pàápọ̀ wá sọ sódò ẹmọ wọ́lọ̀ sọ́n bẹ̀rù kí kọ mọ́sí ọmọ rẹ ni sábá ní ogbé lọ́run pẹ́tọ̀ ò lè sọ kọ́lọ̀ bó lè bá àfipò rẹ̀ hàn ipé tí wọ́n bá se ń sọ máa sọ nǹkan mi wá gbé kó nù lè rẹ̀ gbé sínú àpàtì kankẹ́ ẹ̀ tẹ́pa kọ́ wá sọ sínú omi wàlá tàkàfí wàlá wala ọlọ́ọ̀bá ni mọ́wà bẹ̀rù mọ́bọ̀kàn jẹ́ iná rọ̀dúhù ilẹ̀ ikì àdẹ́wọ̀n àwọn ọlọ́run bá ní pé á dá ọmọ náà padà wá bọ́ ẹbọ́ sọ́sọ́ mi ní ọ̀sẹ̀ yóò jẹ́ kan àwọn ọlọ́run ọba arábìnrin tẹ́lẹ̀ tí ọlọ́ọ̀bá sí ìlàámà fún ó se bẹ́ ọsọ sínú odò àmọ́ ọmọ ẹ̀dẹ́ ni lọmọ ẹ̀dẹ́ ni ọmọ jẹ́ náà gbogbo adéwọ̀n ọlọ́wọ̀n báyìí kìí se kó nírọ ṣùgbọ́n gbàtọ̀ mi ń gbé àpàtì lọ fàkọ́lẹ́tì ó ti hí kù sí yìí ti dàgbà tó ti ra mọ̀ tanu. ọjọ́ ma ya nẹ́bí musa nù sọ́wà apàtì lóòtọ́ ọlọ́nà wọn sọ àmọ́dákùn máa sọ apàtì lọ máa lọ káwọ́ bí tápàtì yóò dé ọbẹ̀rẹ̀ sí tẹ̀lé apàtì ìnsá inú gbó kò jẹ́ kí wọ́n mọ̀ ohun tẹ̀lé apàtì ńgbà apàtì ó dé ẹmọ ìbí àwọn ọmọ ogun آل فرعون ليكون لهم عدوا وحزنا نعم الله ọ̀bọ̀bà àlejò ọlá ní àwọn ẹni tí wọ́n mú àwọn ọmọ ogun fìràúnà ni wọ́n bá pàdé àpàtì àwọn gan lomi gbápàtì lọ bá ọlọ́ọ̀bá ni a ní kí wọ́n mú líyẹ̀kú nà lẹ́hùn àdúwọ̀n wà hazana kó lè bá jẹ́ ọ̀tá fún wọn kí wọ́n gbé ọ̀pọ̀ ara wọn gbé ọ̀tá wọn lọ́nú ilé wọn ẹmọ wọ́lọ̀ báyìí ńgbà wọn gbé ńgbà wọn sì wọn bá bá ọmọ inú àpàtì ọmọ ọmọ ńgbà wọn wọ ọmọkùnrin eléyìí ṣe bí láti yanjú rẹ ó yóò dé a pé àmọ̀tún mọ̀kan lónìí èdè obìnrin là ń sọ ti ń gbé táàrin ti ń bímọ àpàtì ló tẹ̀ wá gbélé wà ńgbà wọn agbede abụọ. tí wọ́n ti àwọn afọ́ni síra àwọn afọ́ni táàrí kan tí fíra àwọn àríbá ọkọ̀ pé káì ọmọ yìí sí àwọn ọmọ yòókù ọkùn wọn ọ̀balẹ̀ sílẹ̀ ṣùgbọ́n rẹ̀ ní àà látọ̀tù olóhùn ò ó sì ṣe kó wúlò fún wa kó ṣe wá láǹfààní àwọn àtẹ̀sídàhù wàlàdà àbíká kú sọ́dọ̀ mọ́ kò kú sáà tí wọ́n àkílẹ̀mù rẹ̀ àwọn afọ́nidáre nítorí pé kò bímọ ẹ mọ̀ wò nǹkan ẹ mọ̀ wò gbọ́nà gbogbo bágbára rẹ̀ ti tó tó pera rẹ̀ lọ́lọ́n kò lè fúnra rẹ̀ lọ́mọ tí ó jogun rẹ̀ tẹ́lẹ̀ ogun tó ṣe sọ́dọ̀ mọ́ ẹ mọ́ pa fẹ̀rẹ̀ náà bá ní tó ń gbàtẹ́ ti rí bẹ́ẹ̀ fi ilẹ̀ ẹmọ ògọ́ lọ àtẹ́lẹ̀ fẹ̀rẹ̀ náà náà lọ́ta ó ti dìde musa ní sókè ṣùgbọ́n ìgbà wọn gbọ́ mọ̀ òkú ń lò wá bọ́yọ̀ mọ̀ òjọ́ wà ta ni ta ni wọ́n kéde wọ́n pe gbogbo àwọn obìnrin kan wá fún lọ́mú gbogbo ibi tí wọ́n ń gbé lọ ọlọ́ba ni wàhálà náà gbogbo bí wọ́n gbé lọ kọ̀ gbọ́mọ ẹ̀ nìkankan ọmọ sì ní ní ọmọ àfin ni ó ti dọmọ ọba wọ́n kéde àwọn obì kí gbogbo àwọn obì wọn wá ó kálukú ń súré lọ pé ah, ẹni ọba ti sọ bá rẹ̀ pé kójílá ti ẹ̀yẹ jínánù àmọ́nú àti ọlọ́run ọlọ́run bò Amuso kí ọwà lè tẹ́ẹ̀dẹ̀ rẹ̀ wọ́n wá gbogbo àwọn obì tí wọ́n pátá kò tẹ́ntọ́ ọmọ gbọmú lọ láyà rẹ̀ ẹ̀ntọ́ wá tẹ́lẹ̀ wọn lọ ìsúlùbà alukọ̀ránì fi yẹn wa pé bẹ́ẹ̀ tọ́ ma ya nàbí musa èmi mẹ́nìkan mọ́ mọ́bìnrin kan tí mo mọ̀ pé tẹ́ ẹ bá gbọ́mọ̀ ẹ lọ yọ gbọ́mù rẹ̀ kò sínú gbogbo àwọn tí wọ́n wáyìí sẹ́ẹ̀mọ́ pé ìbáṣe pé gbà wọn ti kọ́kọ́ wà wọn ẹ̀yà alákùnkùn ẹ̀yà ẹlẹ́kẹ̀ẹ́ ni bí wọ́n tẹ́ suspect rẹ̀ kò ní níyì àwọn tó jẹ́ pé gbogbo aráàlú ti se wàhálà wọn ò rí se tẹ́rẹ pé tó kù náà ní sí gbogbo tó bá gbà láàfún kí ní ọ́ kí ní ń fẹ́ káàfún kọ́sáwà yóò fi níyì báyìí wọ́n gbé amúsáde gbàrà tí wọ́n gbé ọmọba gbọ́mú ọlọ́ọ̀bá bá ní ọlọ́ọ̀bá lè ṣọ́lá ó ní báyìí láti dọ́ padà rí ànẹ́bí musa

ẹmọ wọlọ báyìí la nabi musa aleyhisalatu wasalam báyìí ló sì dìde nínú ààfin fìràhùn torí pọ́lọ̀ bá fẹ́ fi ṣiṣẹ́ ẹ̀yà wọn ọlọ́kọ̀ọ̀jọ̀kọ̀ ọ̀rọ̀ wà táwọn àfóòní tààrí mọ̀mú wa lórí nǹkan ìyàlẹ́nu tí fìràhùn náà láti gbà tọmọ tí wá kéke ní ti ń fura pé káì ẹ̀mí mi ọ̀mọ sọmọ èyí mi ọ̀mọ ṣùgbọ́n ìyàwó rẹ̀ ọ̀tà mọ̀ ọ̀tún pé àkúrí bẹ́ẹ̀ ọmọdé ni àkútọ́ kan rí àìbẹ́ẹ̀kọ̀ débò kọ́ wà ní kí ń se ọmọ tààtọ́ lánà òsèbẹ̀ tààtọ́ ń jẹ́ tó òsèbẹ̀ wọ́n àwọn ọmọdé tẹ́ sẹ́nu ọsá tutí tí tánàbí musa tọ́lọ́bà fi ní ọdágbà ní àfi ànàbí musa nínú táwọn afóní síra mọ́ àwọn afóní tààrẹ wọ́n ní bọ́ọ̀yá fìrà ọ̀nà ìyárí ń torí pọ́ ọmọ yìí ti bẹ̀rẹ̀ sí gbọ́n káì ọgbọ́n ọmọ tí mò fìlànà wà ló wọn tẹ́sì rẹ̀ wọn mọ̀sọ̀gbọ́n lọ́gbọ̀n tó bá jẹ́ wọn bẹ́nu rẹ̀ kìí sọ ọmọ lásán ni akátètè wà nǹkan ṣe sí wọn lọ́lọ́ wá gbé ògùn náà ati àti dẹ́bínú tán jọra wọn ogun náà nìtọ́pọn dẹ́bínú ni wọ́n gbé fún káwé tí ó mú tọ́ba mú dẹ́bínú ilé ìgbọ́n ilé ìgbọ́n náà tẹ̀ wọ́n kó tó ra mọ́ díẹ̀díẹ̀ báyìí ìní ọwọ́ attractive ju dẹ́bìnù lọ wọ́n ní bó ṣe gbé wa ọmọ náwọ́ dẹ́bìnù lọ́fẹ́ mú tọrọ ma tí ń se wọ́n ní ọlọ́run rán mọ́láìka kankan kọ́ gbá ọwọ́ rẹ̀ kó sì mú oògùn náà kó fi ẹnu lọ́ba gbá ọwọ́ rẹ̀ lọ́ba mú oògùn náà lọ́ba fi ẹnu ọba sáré tú ẹnu àwọn wọ́n ni ló ti sábàbí tó fi jẹ́ pé ahọ́n rẹ̀ lọ ìlọ́gbàgbà tó dójíṣẹ́ ló fi ní ìrì ọlọ́ mọ́ ń tọrọ kọ́ ọ̀rán ọmọ àyà mi haaru na huwa afsọ́fù mi ní ìlìsánà tóró ń dá láhán jù mí lóhun lè sọ̀rọ̀ dáadáa nígbà fìlà ọ̀nà rí bàbá náà kọ̀gbọ́n lóòótọ́ kọ̀gbọ́n lóòótọ́ ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ títí ànàbí musa fi di òjíṣẹ́ ìlọ́pàá nù tí fìràwọn náà ń sọ nígbà fìràwọn náà tí ànábì musa ń ti sí ọlọ́run fún pé ọlọ́run wọlé àìwọ náà àwọn ọlọ́run nù kàfí náà wọlé. ọ̀la alam kàfí náà ìdáhùn tàbí náà mínú ọmọ láàfin iná ló ti ṣe ìwọ náà lọ́lọ́run wá ran ìwọ náà. wàfà àlùtàfà wàfà àlùtàfà látàkà láti ìfà àlùtàwà àǹtàmínà káfírí. wọ́n bẹ̀rẹ̀ sí náà ti rán létí àwọn nǹkan míì tó ṣe ọmọ ń tọ́ dáwọ̀ ìwọ tó ṣe báyìí ìwọ tó ti nítorí délé ọlọ́ba wa ń sọ fún wa bí pé ngbàtà nàbí musa dìde súnmọ́ bá a sinà mímbà àdìhìn musa bí aya tìǹà ìlà tìràwùn wà mọ́lẹ̀ ihè fọ́gọ́lẹ̀mù bí ha wọ́n sábòsí pẹ̀lú àwọn àmì ọlọ́run kí lọ́dún tọ́lọ̀ bá fi sọ pé wọ́n sábòsí torí pé wọ́n rí kó dòdò ni wọ́n tẹ̀lé ni wọ́n máa mọ̀ dájú pé gbogbo ń tánàbí musa ṣe kì í ṣe dán òdodo ni ṣùgbọ́n wọ́n tẹ̀lé fẹ́ẹ́nu wọn lọ́lọ́ bá fi sọ fún wa nù súra mi pé wàjá àdùbí ha wọ́n tẹ́ ìkànnà ta àǹfóṣùhùn bulman wà òlúwa fọ́nzùlùkẹ́fà kánà àkíbọ̀tún mufsidin ọlọ́ọ̀bá ni wọ́n pè nírọ́ wọ́n yarí wọn tẹ̀lé ṣùgbọ́n ẹ̀rí ọkàn jẹ́ wọn ẹ̀rí ọkàn jẹ́ wọn pé òdodo lọ́mọ yìí ń sọ ṣùgbọ́n wájú gbogbo àwọn èèyàn nírọ́ ni ń náà mọ̀ pé ilẹ̀ ń parọ́ wastaiqanata anfusuhum bulman kí ló dé tí wọ́n fi pè torí àbòsí náà ni kò sábòsí tó tó kó oródòdó kó pè àbòsí gbáàrùn wọ́n òlúwà ìgbéraga ló tún se wọ́n pé ọmọ yìí ẹ̀mọ́ bàbá rẹ̀ ya ni máa wò pẹ̀lẹ́ máa retí kẹfàká na ákìbọ̀tún mùsùlùmí bí anábì wo bóò ní gbẹ̀yìn àwọn òbílẹ̀ jẹ́ ṣe rí lọ́lọ́ ọba sọ fún wa bí pé ọba làmù òbí ha fáńbòrò kẹfàká na ákìbọ̀tún mùsùlùmí bákan náà máa wò kí ni wọ́n jẹ́ ìgbẹ̀yìn àwọn olùsẹ́lọ̀ àwọn kò kí àwọn ẹni tí wọ́n ń bilẹ̀ jẹ́ inṣáàlá tó bá dọ́lọ àmọ̀ gbọ́ ìtẹ̀síwájú nínú kíso ànẹ́bì musa ní tọ́lọ̀ bá fi sọ̀rọ̀ ànẹ́bì musa nínú sóra ogun díẹ̀ tó jẹ́ pé ní pèlèpèlè wọ́n bá ti bọ́m̀bì ọ̀kan ó tún bọ́bọ̀ mi kọ́lọ̀ bọ́ mu àjọ̀lá lọ inṣáàlá á tẹ̀síwájú wọ́láwù tá àlà àlẹ̀m náà abárìbèrè kàtà bí méjì inṣáàlá àdán اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم